àké sí òbí dá láwọn ọmọ káyé má fọ ọmọ ìṣọ̀dá mi ọmọ wẹ̀wẹ̀ nílé aládì bá a bá bí tán nǹkan lọ́nyẹ ẹ̀kọ́ ṣe tiwa. Abiyamọ ayé yìí ooo ẹ gbọ́rọ̀ mi. òbí ń jìyà lórí ọmọ bàbá torí igi gbòdì ó yẹ kó lè finá fún mi shota ọláyẹ ọmọ mi má ṣe bá mi ṣọ̀tá tìyẹ mo kù ń ṣe. òbí ń jìyà lórí bàbá torí igi gbòdì ó yẹ kọ́lẹ́ ìfiná fún níyà òbí òwe akíbomi ṣọ̀tá ò láyé ọmọ mi má bá mi ṣọ̀tá tí ẹ mú kún ṣe. ojú inú o ayé gidi fọ́ títa náà ẹ mọ bímọ dáadáa ayé ti kẹsẹ̀ kan rọ̀ nínú ẹsẹ̀ méjì táyé ní ìkọ́ tó kú ètòkè ẹ máa tó lẹ̀ mọ́ káyé má fọmọ ọmọ ẹni bá níjà òwe ẹ̀ ayé yẹn jọ ànàmọ́ nọyẹ òbí ń jìyà lóbi ọmọ bàbá torí igi gbòdì ó yẹ kọ́lẹ́ ìfiná fún níyà omi òwe akímọ̀ omi ṣọ̀tá ọláyé ọmọ mi má ṣe bá mi ṣọ̀tá tí ẹ mo kún ṣe òbí jìyà lórí ọmọ bàbá torí igi gbòdì ó yẹ kọ́lẹ́ ìfiná fún níyà omi òwe akíkó mi ṣọ̀tá ò ọmọ mi má ṣe bá mi ṣọ̀tá tí ẹ mọ̀ kú ṣe. wo ni wọ́n ń fọ̀ látẹ̀ ni àbí ẹ bá ṣe tán sùn síbẹ̀ o omi ló ti ó yìí o omi àmàlà ló ó yìí o ṣé ẹ ní ìró lásìkò. ò bá tiẹ̀ má tẹ̀ èmi gan ọ̀ràn yín àbọ̀ abá ń gbò bá dalẹ̀ ẹ mi náà ń jókòó mi ẹ kú mọ ọ̀rọ̀ ìyá kan ló ń ṣe mí ò sí náà ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ń tẹ́ bá ṣe lẹ́ máa gbà. ẹ sùn ẹ gbà má. èló ni ṣé ń jìn. mi ò ní change ẹ ṣe jàre ó dàbọ̀ ẹ o. máa fẹ́ yọ kan máa fọ ẹ kú kalẹ̀ ó jàre ìyá mi. pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́. <laughs> ti tán èló wà ní owó yín. Eh, one thousand five. one five ó dà kò burú kò sówó ńlẹ̀ tó bá di lọ́la kẹ́ wá gbà. ẹ wo ẹ̀sán ti jẹrin náà ẹ̀sán nǹkan tí mo dẹ̀ fi ń jẹun nìyẹn jọ ẹ wò ẹ má kà mí lákọ tẹ bá ti rí pé kò tẹ̀yìn lọ́rùn ẹ palẹ̀ mọ́ gi yín àwọn tó fẹ́ máa kógi fún mi oṣooṣù ni èyí tí mò ń ṣe fún yín mo fi ń ṣàánú yín ni àánú yín ni mò ń ṣe tẹ́ ẹ bá mọ̀. ó dà kó burú ṣé bẹ́ẹ̀ ní ọ̀la. ẹ bá dọ̀la kẹwàá. ṣe tójú ẹ wá dọ̀ báyìí. ṣẹ́wàá inú mi ò dùn rárá. <laughs> kí ló fà á? ohun tó ṣẹlẹ̀ ni pé ìgbà tí mo dọ́dọ̀ mọ̀ sí lánàá kọ́ndíṣàn tí mo bá wọn tẹ́ mi lọ́rùn. ó ti tó bí ijọ́ mélòó kan tí láńlọ́ọ̀dù wọn ti fún wọn ní quit notice èmi náà dẹ̀ lọ bá máa yẹn lánàá pé kí n tiẹ̀ bá sọ̀rọ̀ kí n bẹ́ẹ̀ kí n sọ̀rọ̀ tútù pẹ̀lú ẹ̀ mo fọlọ́run bẹ́ẹ̀ dánwò tó bá wo àwọn ọ̀rọ̀ kò bá kún gbé ọ̀rọ̀ bànújẹ́ tó bẹ̀rẹ̀ sí ní sọ sí mi. Ah. oh my god. Ah, bọ̀kúnlé wọ́n fún mọ́mí quick notice látọjọ́ yìí o ò dẹ̀ sọ fún mi débi wípé landlord wá ń da mọ́mí láàmú. mo ń bọ̀. òbí ń jìyà ló ọmọ bàbá torí igi ìròyìn ó yẹ kọ́lẹ́ ìfiná òníyá omi òwe agbìmọ̀ omi ṣọ̀tá láyé ọmọ mi má ṣe bá mi ṣọ̀tá tí ẹ mo kú ń ṣe òbí jìyà lórí ọmọ bàbá torí igi ìròyìn ó yẹ kọ́lẹ́ ìfiná fún níyà omi oore akíkó omi ìṣọ̀tá ò láyé ọmọ mi má ṣe bá mi ìṣọ̀tá tí ẹ mo kú ṣe. check five hundred thousand naira rí so wàá lọ gbà nísìnyí kò fi owó yẹn kò fi gba náìsí ilé mi fún mọ́ mi then after yẹn máa fún ẹ ní another five hundred thousand naira wàá bá mi fún mọ́ mi kó fi wá nǹkan tó máa ma ta. ṣẹ́wà mo mọ bí n ṣe máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ àmọ́ ọlọ́run abámisọ ẹlẹ́sọ rẹ̀ mo ṣe mo dúpẹ́ mẹ́ta. kò tọpẹ tí mi bá ṣe fún ọ tó jọkọ mi ni mo ti fẹ́ ṣe fún bọ Kúnlé ó ṣe mí o. kí ni mo ṣe. mú mi ẹ wà nírò condition báyìí látọjọ́ yìí o ò dẹ sọ fún mi. ṣé o mọ pé ìdùnnú ẹ ayọ̀ tèmi ló jẹ́ tó bá ń banú jẹ́ inú tèmi náà ò lè dùn wò kúnlé jẹ́ kí n sọ nǹkan fún ẹ ọlọ́run ló ní owó lọ́wọ́ ṣeré àwọn ọmọ ènìyàn a ná ni ọkọ mi anything tó bá need béèrè lọ́wọ́ mi má ṣe fún ẹ. olómi o e, ẹni ní ọkàn mi hmm, ṣèjúbà alábàámi mi alájọsọ mi mọ̀rẹ́ you are the honey of my life. Masirare. Iyonigi iye onígi ẹ wá gbowó yín o. kò tí ì pé. èló ló kù. one thousand five lówó yín. iye tèmi máa san nìyẹn igi wo ló kó wá igi tó kó wá tó yẹ pé bó ṣe ń fi síná báyìí èéfín ló ń ṣe kò múná jáde one thousand tí mo ní tí mo máa san nìyẹn. torí ọlọ́run ẹ̀ẹ́dẹ̀ ṣàánú ajé mọ́ mi lára torí ọlọ́run. ẹ jọjọjọjọ má fàájẹ kọ́ mi lọ́rùn o má fi ajé kọ́ mi lọ́rùn tí ò bá wọ̀ má kogi dé sàkání mi mọ́ má lọ tàjẹ́ síbòmí kì í ṣe túláàsì ìwọ aláṣejù yìí akọ́ríkọdì ẹ bówó ẹ kò gbà bẹ́ẹ̀ bó bá rí pé kò tẹ́ lọ́rùn olè lọ́mọlọ́pàá wa bóyá mi mo gbójú lọ́wọ́ ẹ ni àṣàlàyé fún un. Ha? kò á sí ẹ lẹ́nu mo mọ ibi tó ti ṣẹ̀ bátọ̀dọ̀ ọlọ́run ni o bíbi tó ti lọ ṣẹ̀ sí wọn náà ti tawọ́ sí ẹni èkó kò yé mi ó yọ ọlọ́run. wọ́n dèbí wọn o wọ́n dèbí tagi fún mi mọ́ báyọ̀ dà síwájú ọláràkà. àbíàmọ ayé. ẹ jọ ọgbọ oúnjẹ náà fún mi ẹbí ń káyé má fọmọ wa ṣe pàṣọ náà náà ni ayé yìí ó máa le gan. abiyamọ ayé o ee. Eh, eh. abiyamọ ayé o mo fẹ́ kẹ́ ẹ gbọ́ o. àdúrà la máa ń ṣe lójoojúmọ́ àkẹ́sí òbí dá lára ọmọ táyé má fọwọ́ mi ṣọ̀dá mi. ọmọ wẹ̀wẹ̀ nílé aládì bá a bá bí tán nǹkan lọ́nà ẹ̀kan ṣe tiwa. abiamọ ayé yìí o ẹ bọ̀rọ̀ mi òbí ń jìyà lórí ọmọ bàbá torí igi gbòdì ó yẹ kó lè finá fún níyà omi òòè akádìbò mi ṣọ̀tá ọláyẹ ọmọ mi má ṣe bá mi ṣọ̀tá tìyẹ mo kù ń ṣe òbí ń jìyà lórí ọmọ bàbá torí igi gbòdì ó yẹ kó lè finá fún níyà ó bí òwe akíbomi ṣọ̀tá ò ọmọ mi má ṣe bá mi ṣọ̀tá tí ẹ mú kún ṣe. ojú inú o ayé gidi fọ́ títa náà ẹ mọ bímọ dáadáa ayé ti kẹsẹ̀ kan rọ̀ nínú ẹsẹ̀ méjì tá a yé ni nǹkan tó kù ètòkè ẹ máa tó lẹ̀ mọ́ káyé má fọmọ ẹni. ṣé ti jẹun ṣá. bá a níjà oore ẹ. àjèjì jọ o ànàmọ́ nọyẹ. òbí jìyà lóbi ọmọ bàbá tó bí ìbò ni ó yẹ kó lè fi náà fún níyà. òbí oore akíkó mi ṣọ̀tá láyé ọmọ mi má ṣe bá mi ṣọ̀tá tí ẹ mo kún ṣe òbí jìyà lórí ọmọ bàbá torí ìgbò ó yẹ kọ́lẹ́ẹ̀kì náà fún níyà ó mi ò rí akíkó láyé máa padà wá wò yín máa tún padà wá wò yín òbí jìyà lórí ọmọ bàbá torí igi gbòdì ó yẹ kó lè finá fún níyà omi òòè akádìbò mi ṣọ̀tá ọláyẹ ọmọ mi má bá mi ṣọ̀tá lórí I love dé abáwọn ni. Kúnlé kí ló dé tó sound dull. wọ́n kún ṣe mí jàre mo receive call kan sìn ni wọ́n dẹ̀ sọ fún mi para mọ́ mi ò yá gan-an o serious. tí mi ò bá wá pè yẹn kọ. èmi náà ṣe gbọ́n sínsìn ni wọ́n ṣe pè mí ni. anyway màá ní kọ́ mọ́ lọ́jọ́ òwúsà káwọn tẹ́. wàá lè rí ṣùgbọ́n Kúnlé tó bá rí pé kò sí improvement kó gbé wọn lọ sí hospital mi o. thank you very much Ida o ṣe mo dúpẹ́ lọ́wọ́ ẹ o ṣe. máa gẹ́ bá àṣẹ lè tẹ́jú gbà. all right èmi náà padà pè é. àjọsọpọ̀ rẹ̀ lẹ́ẹ̀kan láàrin oṣù mẹ́ta. láàrin èmi àti ẹ̀yin tẹ́ jẹ́ aṣojú àwọn òṣìṣẹ́ láì gbára wa ní àkókò níwọ̀nba àgbà tá ti fi ti olúwa ṣíwájú kókó ọ̀rọ̀ mi tèmi ni ìfẹ́ ìfẹ́ ṣe pàtàkì ìfẹ́ ṣe kókó. gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀ ta dẹ̀ máa ń gbọ́ wípé ìfẹ́ làkọjá ọ̀fẹ́. mo wá ń rọ gbogbo wa wípé ká nífẹ̀ẹ́ ara wa nítorí ìgbéga iléeṣẹ́ yìí èmi mọ̀ wípé àwọn tí mo jù níléeṣẹ́ yìí wọn ò pọ̀ àmọ́ àwọn tó jù mí lọ wọ́n pọ̀ àmọ́ nípasẹ̀ ìfẹ́ a ò ní rí àṣìṣe ara wa lágbára ọlọ́run ìkejì níbẹ̀ ni wípé àwọn board wọ́n ti ṣe ètò ẹ̀kúnwó fún oníkálukú wa ìyẹn nìkan kọ́ o níparí oṣù wọ́n ti ṣètò àti máa fún ẹnìkọ̀ọ̀kan wa ní foodstuff àti provision so ẹni tó bá ní ìbéèrè. madam um, nípa ti hospital tí ẹ sọ yẹn ìbéèrè tèmi fẹ́ béèrè ni wípé ṣé àwa òṣìṣẹ́ nìkan ni a ní ẹ̀tọ́ sí ni àbí pẹ̀lú àwọn ẹbí wa ó yẹ kí n kọ́kọ́ dúpẹ́ ti ẹ̀kúnwó owó oṣù àwọn òṣìṣẹ́ tí ẹ ṣe ọlọ́run máa bùsápò yìí àgbéga àgbéga lè máa rí ẹ̀ nírà padà sí burú láéláé. àmín ẹ wò ẹ má wọrí torí gbogbo yín náà lè ń ṣiṣẹ́ takuntakun nílé iṣẹ́ yìí Mrs. Shesan ẹ lè bá mi dáhùn sí ìbéèrè wọn. gẹ́gẹ́ bí madam ti sọ nípa ọ̀rọ̀ hospital nǹkan tó ń try láti sọ ni pé bẹ́ẹ̀ ṣe wà tẹ́ jẹ́ ọkùnrin ìyàwó yín àti ọmọ yín wọ́n lẹ́tọ̀ọ́ láti jàǹfààní gẹ́gẹ́ bí èmi náà tí mo ṣe jẹ́ obìnrin ọkọ mi àtàwọn ọmọ mi wọ́n lè jàǹfààní <laughs> This is wonderful. um, so bọ́rọ̀ náà ṣe jẹ́ nìyẹn ẹ ṣé gan mo dúpẹ́ gan lọ́wọ́ gbogbo yín ẹ ṣe gan ma ẹ ṣe gan àwa náà ṣètò láti sọ fún àwọn òṣìṣẹ́ tó kù àdìmọ̀ pé wọ́n máa dùn gan ẹ ṣe gan ma ṣáà lè máa lọ wa. all right mrs sheson ẹ bẹ bá mi ní kí sẹ́kẹ̀tì mi wọlé wa. àwọn àgbà bọ̀ wọ́n ní èèyàn yín ni yín ni rẹ̀ ní ṣèmí àti pé bí a bá dúpẹ́ àná àárí mi gbà. wíwá tá a wá bí lẹ́nu nípa ọ̀rọ̀ ọjọ́ sí tẹ fún wa òun la wá fún láti wá gba àkáǹtì nọ́mbà yín láti lè dá owó náà padà. owó sísá tó èló lówó yẹn ganan. five million naira ni a dẹ̀ ti ṣetán láti sọ seven million naira kí tí million naira máa jẹ́ interest lórí ẹ̀ torí àwa náà rí èrè ní kọta fi ṣe èrè ta rí tó pọ̀. a rí èrè o a rí èrè púpọ̀ pàápàá. ó mà ṣe o Mr. Dotun ṣẹ́rí bank lè ti lè ya owó tẹ̀lé san interest ṣẹ́rí as for me èmi ò kí yáyàn lówó èlé. torí ìwé mímọ́ gan sọ wípé ẹnikẹ́ni tí wọ́n bá nípa láti ṣèrànlọ́wọ́ fún òun náà lẹ́ni kejì ẹ̀ nípa ìdí èyí èmi ò yá yín lówó mo fún yín ni. Ah. ẹ fún wa ẹ fún wa lówó. èmi ti ti tèmi fọlọ́run ni. ẹ wo bí báyìí sista Ṣẹ́wà ojú ò ní tì yín ah, ilé iṣẹ́ yín ò ní ṣe kíni kò ní jẹ gbèsè ah, ẹ ní làkísà kẹyìn aṣọ ẹ ní jẹgúrú kẹyìn ẹran o ẹ ní mọṣẹ ẹ ní mọyà ah, ẹ wà ní fojú sunkún ọmọ àwa la ṣe lè ṣe lóore báyìí fún ọpẹ́ fọ́lọ́run ọmọ. ẹ ṣe o ọpẹ́. Kẹ́mi amàdẹ̀kù múra ìgbéyàwó ọ̀rẹ́ wa oyin dà. ṣẹwà àwa nìyẹn o kọ́nà jẹ́ kọjọ́ kò rè. àmì o ọ̀rẹ́ mi kọ́nà má ṣe wá ní ẹlẹ́mìí tí ò ní dọ́là tó ń da oṣù mẹ́fà. bẹ́ẹ̀ ni wo ọ̀rẹ́ mi lọ́jọ́ ìgbéyàwó yín dà elérò asùnge nítorí pé àwọn ẹbí ọkọ ẹ̀ wọn ò mú ọ̀rọ̀ ìgbéyàwó ní kékeré rárá wọ́n fẹ́ fagidi ni. irọ́ ni o ah. Ah, wo kẹ́mi sórí ní ọjọ́ yẹn èmi gan wá jẹ́ kó mọ̀ wípé oyinda ní ọ̀rẹ́ kan sórí brand new jeep mo máa fi present wọn àkọ́kọ́ ẹ̀. irọ́ ni ọ̀rẹ́ mi ah, ìwọ náà ló tó bẹ́ẹ̀. Eh, àmọ́ àdúrà kan tèmi fẹ́ gbà ni wípé kọjọ́ tiwa náà kó dé láyọ̀ àtàlàáfíà. àmì o lágbára ọlọ́run ó ti di dandan sórí gbogbo ẹnikẹ́ni tó bá ti ń bọ oníre yọ ó di dandan kóun náà ṣe nǹkan rẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ṣé wà ṣé o lọ síbi kankan kó sinmi dé ọ̀dọ̀ Kọ́lá. kọ ọ̀dọ̀ ni wo sórí bí mo ṣe wà báyìí ọ̀dọ̀ Kúnlé mi ni mo ń lọ ìbẹ̀dẹ̀ mo máa sùn sílé ni. Mm, mm. ìwọ àti Kúnlé ṣá orí ló máa pọrùn. Mm, jẹ́ kí èmi náà gbé báàgì mi kákójọ máa lọ pàdé. yes kẹ́ni yẹn kẹ́ni baby. very much okay. mo mọ̀ pé surprise ló máa jẹ́ fún ẹ bó ṣe rí mi lójijì. Hmm, ìyàlẹ́nu ló jẹ́ fún mi náà because ó sọ fún mi tẹ́lẹ̀. sit down. anyway mo kàn fẹ́ kó mọ̀ wípé ìgbà tó bá wọn ọmọ onílé ló lè wọlé láì kanlẹ̀. no problem ìwọ ló ní mí náà mi dẹ̀ mo ní ẹ ara tó bá wù ẹ ní kò fún mi dá. ọ̀dọ̀ kẹ́mi mo tẹ̀ tí ń bọ̀ ń sìn ó tẹ̀ ní kí wọ́n sìn wọn lọ sọ́dọ̀ kọ́lá ṣùgbọ́n mi sọ fún pé mi ò lè tẹ̀lé o pé ọ̀dọ̀ kọ́ mi mò ń lọ ọ̀dọ̀ ẹ̀dẹ̀ ni mo máa sùn. how twenty one. twenty one.

nǹkan tó ń láti sọ fún mi sí ni ibi ló máa sùn lálẹ́. of course àbí ṣé any problem wà ni. Ah, problem ìwọ. <laughs> oh sorry. All right. hello mọ́mí. Ah. kí n máa bọ̀ ń sìn sìn. all right mo ti gbọ́ ma máa bọ̀ ma. pè mí sí wọ́n dẹ̀ ní kí n máa bọ̀ right now lọ́sọ̀dọ̀ àwọn. kúnlẹ̀ kí ló ṣẹlẹ̀ sí mọ́mì. èmi náà ò tí ì mọ nǹkan tó ṣe wọn. àbí kakójọ lọ rí wọn. no o ṣe má ṣe o jẹ́ kí mi lọ kí wọ́n dúró má padà ń sẹ́yìn. kúnlẹ̀ ṣé nǹkan tó ń tọ́ ẹ láti sọ fún mi nísìnyí ni wípé o ò lè jẹ́ kí mi àti ẹjọ́ lọ sọ́dọ̀ mọ́mì àbí o ò fẹ́ kí n mọ̀ wọn. not like that sori gbogbo nǹkan ló lásìkò tó bá tásìkò tó wà mọ́ mọ́ mi máa ń mú ẹ lọ kúnlẹ̀ lẹ́nu ẹ̀ gbogbo nǹkan ló lásìkò. ṣẹ̀wà ó tètè máa ń ka nǹkan sí jù má bínú tí mi bá mú ẹ lọ lónìí sì máa mú ẹ lọ́jọ́ mi ní tí mo nǹkan tó ń ṣe wọ́n. ṣẹ̀wà má má sáré bínú báyìí mọ́ náà ó sì máa mọ̀ wọ́n. kíkẹ́ ẹ́ sì ṣùgbọ́n. sọ fún ẹ wípé gbogbo nǹkan ló lásìkò mo yìí máa mú ẹ lọ sọ́dọ̀ mọ́ mi ní pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ àmọ́ kò yẹ kí ọmọ ọba máa kánjú wòran olè o torí wípé ààfin bàbá ẹ náà ti máa ṣèdájọ́ olè a ní kò ní sùúrù èmi ni mo sọ fún ẹ pé màá mú ẹ lọ wàá dé mú ẹ lọ. ok mo ti gbọ́. take care ìṣèṣogbọ́ àmọ́ o ó ní nǹkan tí wọn náà ń ṣe fún mi láti ìjọ tó ń bà mí níjà. Eh, kí ni nǹkan náà. káti ẹni wípé èmi ò mú ẹ lọ sọ́dọ̀ mọ́ mi mi but máa ń sọ̀rọ̀ wọn lójú ẹni gbogbo gbà ó dẹ̀ máa ń fún mi lówó láti tọ́jú wọn but ìwọ ò ẹ́fà sọ̀rọ̀ àwọn òbí ẹ níwájú mi rí. ṣùgbọ́n mo sọ fún yín pé mi ò ní bàbá mọ́. Eh? ẹ mọ́mí ẹ̀ ń kọ́ kí ló ṣe wọ́n. fi fún oníbàárà mi nì mi ìwà bá wọn lé wọn á ní kó má lọ di àríyànjiyàn ni mo ṣe ń gbé lọ tó bá ṣe díẹ̀ máa tún lọ wò wọn oníbàárà ṣé ṣẹwà tó dáyín lókòwò okòwò igi ló dáyín ni adéṣẹwà ṣé ẹ̀ ń ríra ni a máa ń ríra dáadáa mo sì rí last week gan tó ń ṣàlàyé fún mi pé òun rí yín o òun ti gbalé fún yín o òun dẹ̀ ti fún yín lówó pé kẹ́ fi dá okòwò adéṣẹwà mo ti fi ojú mi yìí kan adéṣẹwà a ti fẹ́ ju ọdún mẹ́fà lọ ọdún mẹ́fà. ọdún kẹfà rèé tó ti fojú kan àwọn òbí tó bí ẹ ah, kí ló dé irú ẹ̀ṣẹ̀ wo ganan bá ṣe ẹ ṣe wà dá mi lóhùn. kúnlẹ̀ farabalẹ̀ tí ò bá nídìí obìnrin ò kí ń jẹ́ kún mọ́ lò kò kún ṣe pé èmi náà mo ìyà ọ̀dájú ọmọ bẹ́ẹ̀ ṣo fẹ́ mọ̀ dì. ẹ ó yà ó mo fẹ́ gbọ́ ìdí náà o bọ́rọ̀ náà ṣe rí ni. wọ́n ní àbáta lẹ́gẹ̀ẹ́ mọ́ bá dá òun lòrìṣà òkè gbà o ìwé ìwé ayé bá wí òun lè gba òun gbà o adéṣẹwà gbogbo nǹkan tí ń bá sọ sí ẹ lára látẹ̀lé lọ kó máa ṣẹmú ẹ lára o adéṣẹwà láti èní lọ kó má rí bá ti ṣe kó má rọ́nà gbégbà kó má rí jẹ kó má rí mu adéṣẹwà rédè rédè jágbajàgba òun kò bá ti lórí ayé ẹ o kó má jára ayé kó má jẹrú ọ̀run látẹ̀lé lọ kó máa tawọ́ náà ni kó máa tọrọ jẹ ni. nítorí pé tí ọmọdé bá mú ọṣẹ dání a ní àṣẹ tí àgbà bá mú ọṣẹ dání a ní àṣẹ àdéṣẹwà gbogbo ohun tí mo sọ sí ẹ lára lẹ́nìí kò ṣẹ̀ mọ́ ẹ lára. mọ́ mi mọ́ mi mọ́ mi kí ni mo ṣe fún ìtẹ̀ ìṣàdúró ètè báyìí fún mi mọ́ mi ṣépè fún ẹ mọ́ mi ẹ̀yin ò ṣépè fún mi ẹ̀yin ò ṣépè fún mi mọ́ mi tí mi pàdé ìṣẹ̀wá òde nípa tí òní lọ́nà gbégbá máa ní kí ni mo ṣe fún yín torí Ọlọ́run. ìwọ òwò wá jókòó kí n ṣàlàyé fún ẹ jókòó kí n ṣàlàyé fún ẹ mi lè ṣépè fún ẹ. Mami ẹ̀yin ò ṣépè fún mi èyí tẹ̀ ṣe yìí kọ́ mami kí ni mo ṣe fún yín torí Ọlọ́run Ọlọ́run tèmi bá mi mami kí ni mo ṣe fún yín. mami ẹni sùúrù náà ṣé yìí kọ́ lẹ bí mi ni. adéṣẹwà mi ì ṣépè fún ẹ mi lè ṣépè fún ọkọ mi jọ ṣàánú mi. ẹ wo ẹjẹ wọn sọ gbọgbọ fún yín jẹrí ìtẹ ṣe lẹni gbogbo ayé ló máa gbọ́ gbogbo ayé ló máa gbọ́ wọn ló fún mi ṣàlàyé fún ẹ wọn ló fún mi ṣàlàyé fún ẹ adéṣẹwà mi ṣépè fún ẹ adéṣẹwà adéṣẹwà mi lè ṣépè fún ọkọ mi jọ. mọ mi ẹ ṣe èpè fún ẹ ṣe wà are you sure cause ìyá tó bíyàn ló ṣe máa ṣépè fún yàn. Ọlọ́run kẹ́mi mi ò lè parọ́ fún ẹ lóòótọ́ mú mi mi ò sí bí ṣùgbọ́n ẹlẹ́dàá wọn wà bí tó bá rí àwọn ìpè ńláńlá tí wọ́n fi ṣiṣẹ́ fún mi àkébí mú mi tó wá mú oògùn dání wọ́n ro aṣọ ògùn paṣọ lè má jìn. ẹ ẹ ẹ kẹmi dúró náà dúró kí ló ṣe fún mọ́mí ẹ̀ gan. Ah, mi ò ṣe kankan fún mọ́mí mi wọ́n rán mi ṣẹ́rí kí n má lọ bí wọ́n mi dẹ̀ ṣe wà yẹn mi ìjọwọ́ wọn rí òkè kàtẹ́ wọn á sí omi pé mo ṣẹ̀yà tó bí mi lọ́wọ́ ṣó yẹ kó máa ṣàwádúró ìpè bẹ́ẹ̀ yẹn fún mi àwọ̀. Eh, eh, ṣẹwà tí bá ní ọ̀rọ̀ yìí ibi tẹ́ gbé dúró yìí kò pọ̀ ju ọjọ́ orí mi lọ irọ́ ni mo pa fún ẹ. Eh, àmọ́ èmi bá ní ká fi ọ̀rọ̀ yìí lọ àwọn àgbàlagbà àbí torí ọ̀rọ̀ elépè ìdéyìí èmi ò rí sí o èmi ò mọ nǹkan tá a lè ṣe sí lè ti sún mi bí ìwọ nǹkan tèmi lè jẹ́ ó ti sún mi. anyway má sọkún mọ́ tó ti gbọ́ ọlọ́run akọ wa mọ́ ṣe. jóná ó sì rò pé ìyá yìí ló bí ọlọ́mọ. bẹ́ẹ̀ ni dáàdi àwọn ló bí ìyá tó da ẹ̀jẹ̀ lé lórí gangan nìyẹn àbí ṣẹwàá àbí àṣírí kan wà bẹ́ẹ̀ tó fẹ́ sọ fún mi ni àṣebáwo ó ṣàmùnà ó kẹ́mi mọ́mí mi ní ẹ̀wọ̀n bàbá ìyá tó bí mi lọ́mọ gangan ni. ṣé kìí ṣe pé bóyá ọ̀sẹ̀ lẹ́sẹ̀ kan bóyá ti ń bínú. tí ò sáré jí o. rárá sáà mi ò ṣẹ̀wọ̀n. àbí ó ti wo àkọsẹ̀já yìí pé bóyá láàárín àwọn ọmọ tó ń bí ìwọ ló ṣoríire àbí ìwọ ló yàn tó ń yanjú láàárín wọn. <laughs> èmi nìkan ni mọ́mì mi bí. sẹ́mu kọ́mọ tí ọba ti soríire gìgìrì ẹsẹ̀ ìyá rẹ̀ báyìí lè yan ọmọ o. ìyá ni wúrà bàbá ni tíkì òòṣà bí ìyá ò sí ìyá làbá máa bọ. bí mo ṣe ń wo ohun ó dàbí ẹni pé àjẹ́ nìyí ẹ̀ tí ń bá parọ́ eh! àjẹ́ pọ́nbélé tí ọ̀la dàlù tí ò ní àǹfòmí ewé ọlọ́wọ́ aṣọ pupa lọ́sàn-án gan o sì fojú ara rẹ̀ rí báyìí ajẹ́nìyẹ ajẹ́nìyà tó bí ọ ajẹ́ green wà ajẹ́ white wà ajẹ́ dúdú wà sọ̀rọ̀ ajẹ́ funfun ọ̀sán gan làwọn yìí ń mú jẹ tí wọn bá sàn án lórí báyìí òòró báyìí ló sì ti gbẹ ìmíì sì wà tó bá jẹ́ àjẹ́ gidi ẹsẹ̀ báyìí ni ó ti mú ọ tó bá fa ẹ̀jẹ̀ rẹ látẹsẹ̀ òun lè fi rí àwọn tí ń san ẹsẹ̀ rìn wọn. àwọn àjẹsán lẹ́sẹ̀ nu àwọn yìí wọn ọ̀tọ̀ ni àjẹ sikesike tún wà o tí wọn bá mú ẹ tó bá pọ́n mú gbàyà ìgbẹ báyìí ẹ̀yìn ló ti sùké èyí tí wọn bá tẹ ẹ̀jẹ̀ rẹ̀ wálẹ̀ yóò sùké wájú yóò sì tún sùké lẹ́yìn ọlọ́mọ jẹ́ kó rí. àwọn àjẹ́ mi tún wà tó jẹ́ pé sẹ́tì wọn bá ṣètì tí wọ́n tún fẹ́ gbàṣẹ́ fún yàn wọ́n á tún máa ímpọ́ọ̀tù àjẹ́ wá bí láti wá ṣiṣẹ́ ọlọ́mọdé orógun àjẹ́ ìlú ọba àwọn yìí ń tún burú òru wọn fi ń wọ̀lú tí wọ́n bá bà léyìn òun ó bà tiẹ̀ jẹ́ pátápátá ni ọlọ́run ò ní jẹ́ kí tiẹ̀ ó bàjẹ́ mọ́ lọ ọ̀dọ̀ ìyá rẹ mọ́ ọ. mọ́ lọ sí ọ̀dọ̀ ìyá rẹ gbọ́dọ̀ fojú kanra yín mọ́ o mọ́ lọ gbàgbé nǹkan síbẹ̀ o mọ́ sìn dọ́dọ̀ ìyá rẹ ìyá rẹ gbàjẹ́ o. Ah, bàbá ọgbọ́n bẹ́ẹ̀ pé mẹ́fà ẹ̀ sì dúró bẹ́ẹ̀ sì tóun lẹ́sì gbẹ lórí òrò. afẹ́ràn ẹ̀ ò dẹ̀ ń wá o mọ̀ jẹ́ ká fi ọ́ ṣàwátì o ìyá rẹ̀ ò nífẹ̀ẹ́ rẹ̀ fẹ́ pa ọ jẹ àjẹ́ nìyẹn. mọ̀ dé bẹ́ẹ̀ o mọ̀ dé bẹ́ẹ̀ o. kẹ́mi tèmi ti bàjẹ́ pátápátá ṣáínú mi. bàjẹ́ tí ẹ ò tí ì bàjẹ́ tó o bá gbọ́ pé orí ẹ̀ fọ́nká síbẹ̀ orí ẹ̀ túká síbẹ̀ tí ẹ bàjẹ́ nù wọ́n ti rún ọmọgi tó má ti sọ tètè ṣe báyìí bá ṣàgà fúnlẹ̀ lọ́mọdé kí n rí ẹ̀ torí ẹ̀ bá fọ́n ká tí wọn ò bá fìbọn fọ́ tí wọn ò sì yẹgi fún tákàn lórí ẹ fọ́nká síbẹ̀ mọ̀pá yé ń ṣe onítọ̀hún ni ẹni táyé ò bá ṣe orí ò gbọ́dọ̀ fọ́nká láì lásídẹ́ǹtì. Ah. ó dàbò sí kémi ah, bàbá ẹjọ́ ẹ máa lọ ẹjọ́. kí n dúró kí n lọ rè gbàjà bí kí n foṣó kí n lọ rè fèsì ìyá rẹ ìyá rẹ tiger kí n jà mí wẹ́lẹ́wẹ́lẹ́. ẹ tún fèsì ìyá rẹ gbọ́dọ̀ sọǹgà èmi ò lè sọǹgà ara o fún yẹ gan ah! ọlọmọdé. dájú. àtẹ̀yìn bá mi ọlọ́ọ̀lánú mi kẹ́mi kí ni mo fẹ́ ṣe báyìí sọ̀rọ̀. mímí náà mo ṣàgbọ́n gbogbo nǹkan tí bàbá sọ. ọjọ́ ìwọ ayé gidi fọ́ ìjà náà ẹ mọ̀ ní ọ̀rọ̀ ayé ti fẹsẹ̀ sọ̀rọ̀ sorry sorry sorry sorry ó lágbára gan-an mi mọ̀ pé ìwọ̀n tó lè tó yìí ni sọ̀rọ̀ ìpínlẹ̀ má sunkún má sunkún in fact tó bá jẹ́ pé mi náà ni máa kó gbogbo àwọn ẹgbẹ́ mi straight àádẹ́ lọ dá sí ti màmá yẹn lára mi. òtítọ́ òtítọ́ òtítọ́ òtítọ́ máa dà. láti gbà yẹn lèmi àti ìyá tó bí mi lọ́mọ láti fojú kọra wa bọ̀ títí dé mi. ṣòro jẹ́ kí n sọ nǹkan tó wà lẹ́mìí mi fún ẹ lónìí. kò ń ṣe wípé tó bá ń yọ mí lẹ́nu pé ó fẹ́ lọ mọ mọ́mì mi ó fẹ́ lọ mọ mọ́mì mi tí mi ò ń dá ẹ lóhùn tó dàbẹ̀ pé mo máa ń yí ẹ sọ́tún yí ẹ sọ́sì yẹn ah! ẹ̀rù ló ń bà mí torí mi ò mọ̀ bóyá kù dá àyà nìyẹn because gbogbo ìgbà lèmi máa ń sọ̀rọ̀ àwọn òbí tèmi fún ẹ ìwọ ò dẹ̀ ever sọ̀rọ̀ nípa tiẹ̀ ṣé wàá rí ní ìtí mo ti wá mọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí mo wá ṣetán láti mú ẹ lọ anytime tó bá rẹ̀ dé láti mú ẹ lọ máa mú ẹ lọ lọ máa wọ́n mi ọ̀bọ̀bọ̀ orí mọ́ lé òwe jẹ́ kí n bá ẹ̀rẹ̀ lé owó apọ́nbẹ́kù rẹ̀. àǹtí ẹ ló mà. báwo ni ṣe wà. ọjọ́ mẹ́ta yes ma Shall I feel wà ma pẹ̀lẹ́. ṣẹ́wà ìjọ́ wo ló ti rí mọ́mì gbẹ̀yìn. mo ṣì rí mọ́mì ń jẹta mà. orí wọn ń jẹta. oṣù ọ. bẹ́ẹ̀ ni mà. Ah, ó dáná o kó máa ṣètọ́jú wọn o ṣùgbọ́n ṣùgbọ́n kó dáa kéèyàn ṣètọ́jú ìyẹ́ ẹ̀ ṣọ́ṣà wà in good condition. mọ́mì wà very okay mà. ṣé kò lè mà. rárá kò lè fún ìlọsíwájú náà ni. Eh, ok eh, màá wá rí yín lọ́la ń gbà yẹn. ó dà ó ṣí àbúrò màmá retí ẹ ó dàbọ̀. káyé má fọmọ rẹ ní. adéṣèwà mo bá sọ̀rọ̀ yẹn o ó dá mi lójú pé ní àárọ̀ ọ̀la á débi báyìí ẹ ẹ ṣàfọkàn yín balẹ̀. òbí jìyà lóbi ọmọ bàbá lórí igi hmm. gbòòdì ó yẹ kó lé ìfiná fún níyà omi òwe akíwọ̀ omi ṣọ̀tá ọláyé ọmọ mi má ṣe bá mi ṣọ̀tá tí ẹ mo kún ṣe òbí jìyà lórí ọmọ bàbá torí ìgbòdì ó yẹ kó lé ìfiná fún níyà omi òwe ánimo mi ṣọ̀tá ò láyé ọmọ mi má ṣe bá mi ṣọ̀tá tí ẹ mo kú ṣe. olómi òye ẹni mi ọkàn mi alábàámi mi alájọsọ mi mọ̀rẹ́. You are the honey of my life, my sweetheart. Bọ́tẹ̀ mi ò èyí e, e, ìfẹ́ mi. I'm living my life. Ojoojúmọ́ mo fẹ́ máa tó rẹ̀. Balẹ̀lẹ̀ lọ́sọ̀ọ̀sọ̀ ṣùgbọ́n mo fẹ́ máa rí ọ̀. Adá mi ah. wọ́n ní adá ọ̀fun mi. Mẹ́jà ti fi mú mi lọ́jà lómi, máa ń gbé lọ́jà. Iṣẹ́ ọkọ mi ah. ṣẹ́dá ti wà òkè dáadáa. Ah, ti ń dúpẹ́ díẹ̀ díẹ̀ o. ṣé ẹ ti jẹun àwọn ah, mommy. adéṣẹwà ti máa ń sọ̀rọ̀ ẹ̀ fún yín man mo máa ń jíṣẹ́ fún yín ní gbogbo ah adéṣẹwà ẹ̀rọ mà. ọ̀dọ́ ìyá mi ọlọ́wà nífẹ̀ẹ́. fún mi lọ́wọ́ ẹ fún mi lọ́wọ́ ẹ o ṣe o ní dààmú ọwọ́ a máa lọ sókè wàhálà ó kéré ó tóbi kò máa ní jẹ́ tiẹ̀ ìwọ àmàrà láàánú ẹ̀ lóra yín pẹ́pẹ́pẹ́ o ṣe aya mi o ṣe o o ṣeun ṣé wà mọ́mí mi tó tún máa ń fẹ́ meet láti ẹjọ́ yìí tó ń dàbẹ́ ni pé mò ń parọ́ fún ẹ àwọn ló ń wò yìí o. adéṣẹ́wà. ẹ ra mọ́ mi ẹ ṣègùn wa ẹ pẹ́ fún wa ma ọlọ́run á dẹ̀ fún yín lálàáfíà. gbogbo ìgbà ìkúlé máa ń jíṣẹ́ fún mi bó ṣe máa ń tọ́jú ẹ̀ tó máa ń fún nǹkan ṣọwọ́ sí mi tó máa ń ṣe dáadáa ọlọ́run á nífẹ̀ẹ́ wàhálà ìdààmú ò ní jẹ́ tiẹ̀ ọkọ ọba àdá ọba kò ní ṣá ẹlẹ́sẹ̀ wàá pẹ́ lé mi pẹ́pẹ́pẹ́pẹ́ ẹni máa ṣe ẹ nídìí lé mi ọlọ́run níjẹ́ kó rí ìfẹ́ ìjìnlẹ̀ ọlọ́run bá mi fi sí láàrin òṣì aya mi ọlọ́run á nífẹ̀ẹ́ ṣé a máa lọ sókè. àmín ìsúnmọ́ ẹ ṣe gan-an. èmi náà ti gbádùn ojú tó bá rí ibi tí ò bá fọ́ ire lókù tó máa rí ìjọ àgbéyàwó yín báyìí ah wọn á gbà níjọ yẹn ṣó rẹ́yìn mi ọkùnrin obìnrin ni màmá bá yín fi gbé àmì o ọmọ bébí òye onítẹ̀bí òbí ń jìyà ló bí ọmọ bàbá tó bí igi gbòdì ó yẹ kó lè fi náà fún níyà bí ìwọ tí mo jóbìnrin mo dájú tó báyìí. bóyá ló mọ̀ pé ìyá ni wúrà nǹkan tó ṣe ò dára rà mo dẹ̀ mọ̀ ẹ́ mo mọ̀ ẹ́ dáadáa ìwọ tó yẹ pé onílé káyàkáyò ni ẹ gbogbo èèyàn máa ń pè ẹ́ ní ẹlẹ́yinjú àánú òun ṣe rẹfẹ́rú òun ṣe fún ọmọ ò wá ṣe fún yẹ ẹ ah! kí ló dé bóyá ló wá mọ̀ wípé ìyá ìjíṣẹ́ jìyà lórí ẹ̀ pé kò bá lè jẹ́ èèyàn láyé. àǹtí ìyá mi jíṣẹ́ jìyà lórí mi kí n bá lè jẹ́ èèyàn láyé. bẹ́ẹ̀ni. mi ò lè sọ pé ẹ̀ ń parọ́ torí pé àgbàlagbà ni nǹkan tó kọjú sí mi ó lè jẹ́yìn ló kọ sẹ́yìn àmọ́ àǹtí kí ni nǹkan tẹ rí tẹ sọ pé ìyá mi jíṣẹ́ jìyà gan-an lórí mi. o fẹ́ mọ̀. bẹ́ẹ̀ni. ọ̀dà mo ń bọ̀. gbọ́ tí fọ́nì gan o wọ́n ní jíṣẹ́ jìyà lórí èmi. Hmm. Ah, ah, ṣe mọ́mọ́ ṣerú eléyìí fún mi àǹtí ṣe mọ́ mọ̀ pé mi wá síbí láti wá ba tèmi jẹ́ nítorí ọlọ́run àǹtí àìwọ̀ ọlọ́run tèmi máa wá bá mi ṣé mo wá ṣèrìn báyìí. àpò ah, ah, mi ṣèrìn agbára ah, ọlọ́run ẹlẹ́dàá àdéṣe ìjókòó lágbára lọ́wọ́ ọlọ́run títí ò ní bàjẹ́. nǹkan tí ò yí ẹ òun ni màmá fẹ́ fi yí ẹ lẹ́nu jókòó jọ. ẹ wo àǹtí nǹkan tẹ ṣe fún mi yóò dùn mí gan o àǹtí yóò dùn mí gan o kò bá má jẹ́ yín. jókòó jókòó. ẹ wo àǹtí mi ò lè jókòó. a ní kó jókòó kó farabalẹ̀ kú ọkọ mi ní ilé bá tiẹ̀ jẹ́ inú ẹ̀ jókòó. adéṣèwọ ọ̀rọ̀ orí bó ṣe rò yẹn tó o bá rántí àsìkò kan tí àárẹ̀ ńlá kan gbé ẹ ṣọlẹ̀. ẹ pẹ̀lẹ́ ìfọ ògbà o ẹlẹ́rìí ìpín àtòrí ẹni tí ò sunwọ̀n ṣe mọ̀ pé eléré mọba ọ̀tún iwájú ọpọ́n ọgbọ́ ẹ̀yìn ọpọ́n ìbà olùmúlọ́tún ọkànràn lọ́sì àárín ọpọ́n ìta gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n ìbá bàbá ìbá yèyé ìbá pa báyìí ìbá tẹ báyìí bá a fẹ́ mọ lójú aríran èyí tá a fẹ́ ràkọ̀ràkọ̀ ní wo mọ́ fèrè fọ́ bí mọ́ fi bí fẹ́ ọrẹ́ o mọ́ fòlòlò fọ́hùn ìwọ́láwó èmi lọ́bẹ̀rẹ̀ wàá lògiri ń ta o àlákì ìbọmọlẹ́rù kó mọ́ lè rọ́ ifá ọgbọ́ rẹ̀ délú ọ̀pẹ̀ mọ́ karaba òǹgbà akọni lọ́rọ̀ bí iye kan ẹni ọmọ ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí ń ọjà àwọ́dọ̀ òdùn ọ̀tí ń dorí elémèrè kórí elémèrè má bàa fọ́. Hmm. ifá ní ká kí yín dáadáa ìyá wa ó ní ká ṣe yín pẹ̀lẹ́ ó ní ká sọ fún yín ara ọmọ yín ó àti gbádùn ọmọ òun Ifá ní ká sọ fún yín pé ọwọ́ yín ló wà o. bàbá bíi báwo. o ṣeun o káre abiyamọ tòótọ́ Ifá yóò ná yín ní wàhálà àti ìrìn ẹsẹ̀ wípé ẹ lọ sí ibi tí omi gbígbóná àti tútù tó ti gbé pàdé omi ilẹ̀ bùwá o òun là á fi ṣètùtù ìdí tí Ifá fi tọ́ka sí omi gbóná àti tútù rèé o ó ní kúlú wọn ò sọ lábẹ́ ọ̀tá ìrẹ̀ wọn ò sọ lálẹ́ odò adífá fún ọlọ́fin abùṣe gbàdà fọkàn bí ọmọ rẹ̀ èyí tí ń fojoojúmọ́ ṣàrùn ọ̀gìnìtì wọn ni kó ká akí mọ́lẹ̀ ẹbọ ni kó ṣe nítorí bí omi gbígbóná bá ń bínú omi tútù là á fi ibẹ̀ ibi tí ọ̀rọ̀ omi gbóná àti tútù tó ti gbé yọnu Ifá ẹ lọ bu omi gbígbóná àti tútù yìí wá níbi títí ń yọ lẹ́bọ́ bá fín lẹ́bọ́ dà lódòdì ọ̀run pèrègèdè. Ah, bàbá omi gbóná àti tuntun gbóhun ti fẹ́ rí. ìyá wa ẹ kúkú rí ẹ ṣe sùúrù o ṣé ẹ mọ̀ pé mo ní ifá tọ́ka sí wípé yóò nà yín ní wàhálà àti ìrìn ìjẹ́ ẹ mọ ìlú kan tí wọ́n ń pè ní ìkọgòsì ìkọgòsì táwọn yìí èkìtì nílùú ọ̀hún wà àṣẹ olódùmarè ni ibẹ̀ ni omi gbígbóná àti tútù tí wọ́n ti pàdé ara wọn omi gbóná wá báyìí tútù wá báyìí bẹ́ẹ̀ bá ti rí omi ìbò wá ló bá parí àbùṣẹ́bùṣẹ́. òbí jìyà ló bí ọmọ ní nǹkan tí wọ́n dúró dára láti bí oṣù mẹ́sàn-án sẹ́yìn níbo ni tí wọ́n fẹ́ rówó ti fẹ́ fi wọ mọ́tò lọ sílùú yìí bàbá sọ́mọ yóò ní ikú báyìí dúró lọ́wọ́ ìṣàánú. abiyamọ ìrànlọ́wọ́ tèmi rò pé mo lè ṣe fún yín òun ni mo ti ṣe. òbí tí ìyá ló ọmọ bàbá tó rí ìbò ni ó yẹ kó lè náà ìlú níyà omi o àdìbò mi ṣọ̀tá ò ọmọ mi má ṣe bá mi ṣọ̀tá tí ẹ mú kú ṣe. òbí jìyà o òbí jìyà ọmọ bàbá torí igi gbòdì ó yẹ kó lè finá fún níyà omi o akíngbó mi shota ulaye omo mi má ṣe bá mi shota tí ẹ mo kú ń ṣe òbí ń jìyà bá a bá torí igi gbòdì ó yẹ kó lè finá fún níyà omi o akínbó mi ṣọ̀dá o láyé ọmọ mi má ṣe bá mi ṣọ̀dá tí ẹ mọ̀ kú ṣe. ọmọ mi torí ọmọ mi ni mọ̀débí tó jẹ́ gíndé o mo bẹ́ẹ̀ dókòrò kòtò mo gbàwé ẹ gbàwé torí ọmọ náà ni mo débi omi gbóná omi jùjù bí omi ti yọ lálùlálù mo sáré dídí o torí ọmọ mi ni ọmọ mi o ibi ọba wa ire ni kọ́ mọ̀ ń jẹ ire lójú orí o bẹ́ẹ̀ ni ọmọ mi òbí lo jìyà ló bí ọmọ bàbá tòmí igi gbòdì ó yẹ kó lè finá fún níyà ó wí o a kì í bómi ṣọ̀tá mi má mi ṣọ̀tá tìyẹ́ mo kú ń ṣe òbí ń jìyà ló bí bàbá torí igi bòdì ó yẹ kó lè fi náà. kàwá kàwá kàwá kàwá kàwá wúwo yẹn lọ wúwo yẹn kàn lọ ń bẹ̀ wọ́n. wọ́n ní kí lè ṣe kí lè fẹ́ ṣe ń bì báyìí. òfẹ́ mọ̀mí gbóná àtọ̀mí títù wọ́n là á pọ́n ìmẹ̀ sọ́wọ́ ìmọ̀ fi owó ẹ̀ ń san. kì í ṣọ̀fẹ́ máa ń sanwó ni ẹ máa sanwó kẹ́ tó lè bú. bàbá ọkọ mi ìjọ torí Ọlọ́run. èló ni so ẹ gbọ́ mi fọ bi ẹ gbọ́ mi tó bi. kò gbọ́ kò gbọ́ kò gbọ́ ah, owó àpò méjìlá àbọ̀. two five ló ń jẹ́ bẹ́ẹ̀. àti ilé ìpínlẹ̀ mi ti wá wọ́n wá ní pé tí n bá wá owó ìrajà lọ fẹ̀mẹ̀ sanwó. ọ̀fẹ́ ló pe. òbí jìyà ló bí ọmọ bàbá tó rí igi gbòdì ó yẹ kó lè gbiná fúnìyà omi òòrè akíngbómi ṣọ̀tá ọláyé ọmọ mi má ṣe bá mi ṣọ̀tá tí ẹ mo kú ń ṣe òbí ń jìyà lórí ọmọ bàbá torí igi bolè ó yẹ kó lè finá fún níyà omi òòrè ah, kábíyèsí lọ kábíyèsí ọlọ́run eh, ọmọ mi eh, má ṣe bá mi ṣe ìyẹn mo kì í ṣe dídá ló dá o ẹgbẹ́ kì í ṣe lé ọmọ ọlọ́run kábíyèsí ẹ olúwa ó máa tóbi lọ́ba o omi gbígbóná fẹ́ẹ́fẹ́ di nílẹ̀ ẹ̀bẹ̀ àti gbígbóná àti tútù. àwọn ọdún pẹ́ẹ́tù ní àwẹ́. gbígbóná àti tútù nílẹ̀ ẹ̀lẹ̀ èyí tó bá ní kò sọ lọ́wọ́ tó máa ti kú ìbá ẹ ìwọ omi yìí ni mo wá bù yìí o jẹ́ ká rọ ọmọ mi yá o tí máa ti ń gbé mi yìí délé ìwọ Ọlọ́run kó bá mi fún mi ṣèwòsàn fún ọmọ mi o kí má ṣe wàhálà dànù lásán o. èmi náà kọ́ torí ọmọ ni torí ọmọ mi kò ṣe ń sáré ká ọmọ ní ìsinsin tó nísìn àbíamọ ayé ká tẹ́wọ́ o. Lagos by Lagos by car Lagos to Marshal Lagos. Lagos by car, Lagos by car. Lagos by car, too much jam, Lagos by car. Lagos by car. Lagos by car. Lagos by car. Èló lówó mọ́tò. One five mọ́tò máa wọlé ma. One five. Bẹ́ẹ̀ ni Ah, àǹtí, ẹ jọ̀ọ́ ẹ jọ mo fẹ́ sáré tọ̀ ìjọba mi wò. ẹjọ má pẹ́ o ẹjọ má pẹ́ o. lagos baika lagos baika. ẹ ọ̀dọ́ ni mo sọ ẹjọ́ bóyá oṣù tó ń bí. ẹ bọ́ sẹ́gbẹ́ kan báyìí kẹ́ wọnú báyìí wọnú síbẹ̀. lagos baika lagos baika. lagos baika lagos baika. ìyá ẹ̀ dàgbà tó lọ tọ́ ẹ̀ dà èèyàn kan ló kù. ta ló lẹ́yìn tẹ́gbẹ́ síbi obìnrin kan ló wọlé nsìn tó ní òun fẹ́ lọ́tọ̀ àdẹ̀mọ̀gbà tó máa tó dé so ẹ lè wọlé báyìí torí ayé obìnrin yẹn lélẹ̀. ṣẹ́fẹ̀ máa fi ẹrù gbààyè fún yàn. àlọ́ gbé ìkòkò àlọ́ gbé kínní ìkòkò yìí lẹ̀ àwọn fẹ́ sáré tọ̀ o ṣáma ní kó má gbélé kọ̀ọ̀kan má tọ̀ tọkọ bá kú sí mo ṣẹ̀ máa dúró pé kéèyàn kan wà wọlé èyí ò lè dúró. ẹni sùn ó lè dá omi ìsọnù kò dá báyìí o. tá a mọ nǹkan tó lómi fọmi ṣe síbi aṣọ mi ló gbé sínú ẹ. mi ò mọ nǹkan tó lómi ṣe sóòtú bá dá lọ bù mí. ta ló dá mi nù ta ló dá nù gbogbo ta ló dá mi mi nù. ẹ wo ọmọ mi tó dúró yìí. àti kí ló dé kí ni mo ṣe fún yín tẹ́ dọ́ mi mi nù. èmi ò mọ pé omi ló wà ń bẹ̀ ṣe bẹ́ẹ̀ dẹ̀ lọ. àyà ah, jẹ́ kí.

káyé má fọmọ wa ṣe pàṣọ́nà mo ti fẹ́ rówó báyìí ìwọ náà kò sí kọ́kọ́ lọ́wọ́ ayé yìí ó máa lẹ gan. ìwà bóbiri ò lè ṣe ká fún mi. abiyamọ ayé o ee. ìṣòro lọ́wọ́ mi eh. ìrèdè ti ṣú báyìí ìwọ náà. òbí ń jìyà. ìbọdẹ ní mọ́tò mi ìlọ mọ́ mi ìlọ mọ́. àwọn èèyàn mà ní ká o. bàbá mi lọ́wọ́ ìwà bóbiri. ó fi ọkọ náà. fún mo kò sí ọ̀rọ̀ ìdáná. ọmọ mi má ṣe bá mi ṣọ̀tá tí ẹ mo kù ń ṣe òbí ń jìyà lórí ọmọ bàbá torí igi gbòdì ó yẹ kó lè fún níyà òbí òwe ẹ jọ torí Ọlọ́run àtẹ̀kọ́ ni mo ti wá sí kọgòsì níbí ìṣòro kan òun ló gbé mi débí mo wá fẹ́ padà kò sí owó lọ́wọ́ mi láti padà. ṣé ìmọ̀ nìkan kan lílu yín ni ìmọ̀ nìkan kan lílu yín. mi kì í ṣọmọ ilẹ̀ yìí mo wá ṣe nǹkan ìṣòro kan ló gbé mi délùú yìí. láti yìn èkó èèyàn wá sí yàn lù kọgòsì níbi ìmọ̀ nìkan kan ẹ sì ṣe ọkọ̀ kẹ́ múrelé lọ́rin ẹni tó lè bẹ́ẹ̀ nìdí o ìjẹunba ẹ wá ń kàn ṣèrè èsì ó kó pọ̀ lọ́mọ ṣùgbọ́n ìmáléjì rẹ̀ egbin délé kéde sì gbé ìtúrí tọrọ sí lójú ọ̀nà epuru ọ̀dàbọ̀. ẹ ṣé o ẹ ṣé o. wallahi salisu gurumi wallahi ya yi waka sosai kai bi si yarin ya ti si ka si kushe na bamba na zarari zai kai ayya bai san burkutu bai sha ba ruwa kwakwa ne na dora <laughs> kbc <laughs> kai salisu gurumi yayin wa sanu mama ẹ gbọ́ yorùbá yorùbá yorùbá. yorùbá ba ji abin na fada. yorùbá. oh yorùbá ẹ mo gbódì ìgbà dídì. ẹ wo ṣe rí èmi èmi wá láti èkó. àkó. èkó èkó. àkó. lagos lagos. oh lagos. èmi wá sí ìlú yìí mo wá fẹ́ padà sí Lagos mi ní owó mọ́tò mo fẹ́ torí ọlọ́run torí ànábì mọ́mọ́ fún mi ní owó mo fẹ́ fi wọ ọkọ̀ padà lọ sí Lagos. kudi mota ko owó àkó. ẹ ẹ ẹ owó àkó. wa ke wallahi ya ke ba na samu dare duba dukan na fita de nono duba da de baby de komai ka komai na fita haka gaba daya ni a ní owó ńlẹ̀ da yawa mo ní owó púpọ̀ amma ni da kai ka sika ciki ina so ci gindi ani fún mi ní owó owó ni. zaya èmi pẹ̀lú rẹ̀ ká wọlé kẹ́ ṣe haka haka. Eh? má fún ọ ní owó ńlá wàlẹ́ yìí. kẹ́mi bẹ́ẹ̀ wọlé kí n fi nǹkan tí mo ní kí n fi wá nǹkan tí mi ní. ẹ ṣe aka aka aka aka aka. ní ọ̀dọ̀ haúsá lásán lásán ìrì ní ẹ ìrì ní ẹ olóṣì. òbí jìyà ló bí ọmọ bàbá tó bí ibi gbòdì ó yẹ kó lè fi ná fún níyà omi ooo akínbómi ṣọ̀dá ọláyé hmm. ọmọ mi. wọ́n ní tí ìyá ńlá bá gbé ní ṣánlẹ̀ kékeré náà máa gorí ẹni wọ́n ní tí ọ̀nà bá dí mọ́ ọ̀jọ̀gbọ́n tó bá rí èèwọ̀ láti fi rẹ ẹ̀mí ẹ̀ kalẹ̀ kó jẹ́ ìwọ náà ṣùgbọ́n tí ọ̀nà bá wá là kó pa ìwọ náà tì àwọn àgbà pọ̀ wọ́n ní tí èyí tá a bá ń jẹ bá tán èyí tí a kì í jẹ ló kù àti pé tí a bá ń jẹ̀fọ́ ọ̀sán tá à ń jẹ̀fọ́ òdù ṣebí nítorí ọmọ ni ìwọ lọ́run wá wọlá pé nǹkan tí mo fẹ́ ṣe yìí kò tẹ́ mi lọ́rùn kọ́lọ́n bá mi fún adéṣẹ̀wà ní àlàáfíà kọ́lọ́n jẹ́ kó gbádùn ọmọ mi ni mo débi tó jẹ́ gíndé o mo bẹ́ẹ̀ dókòrò kòtò mo gbàwẹ̀ ẹ gbàwẹ̀ torí ọmọ náà ni débi omi gbóná omi dúdú omi síyàn lálù. àwọn àwọn ìwọ ń ṣe iṣẹ́ wa ó múra sí iṣẹ́ gan ṣé ìwádìí òdi ọ̀la tó bá di ọ̀la wàá fún ọ ní owó púpọ̀ wàláì kú dídé àwọn ọ̀nà lẹ́yìn tó ń bá kí. wo mi ìdúró dọ̀là dúró dọ̀là kọ ẹjọ́ ẹ̀ kọ wọ́n ní sí láyà bá gbé ní sọ́lẹ̀ kéékèèké a máa gorí ẹni. mẹ́kàṣì. ẹ ẹ wo èmi mo sọ fún ẹ mo ní ibi tí mo ti wá ó jìnnà ara wọn tèmi kò yẹ èkó ni mo ti wá fún èmi lówó kèmí ó máa lọ. ẹyà ẹyà bí oko odò ìyàrá ìfẹ́rẹ́ ìjà gbọ́n. o sì kó gbogbo ẹ̀ wá. sìgá ṣìkàmàlà tó sọ pé bá ti di ọ̀la kó máa lọ wá fún gbogbo owó. wàá tún fọkùn so mí mọ́lẹ̀ ó ṣì. zo zo zo. tí ìwọ bá tún ní anídìí owó àbí ìṣòro àṣòro kí ìwọ wà. gbogbo àwọn fámìlì ẹ ní Kaduna ló máa máa níṣòro ṣùgbọ́n. ọ̀sáré dídí o torí ọmọ mi ọmọ mi ooo ibi ọba wa ire ni kọ́ mọ̀ ń jẹ tiẹ̀ ire lójú orí o bẹ́ẹ̀ ni ọmọ rẹ̀. òbí ń jìyà lóbi ọmọ bàbá torí igi gbòòrì ó yẹ kó lè finá fún níyà òbí o a kì í bómi ṣọ̀tá ọláyé ọmọ mi láṣẹ bá mi sọ láti ẹ mọ kó ń ṣe òbí jìyà lóbi ọmọ bàbá torí ìbòdì ó yẹ kó lè fi náà fún níyà òbí ọmọ àtìbò mi ṣọ̀tá ò láyé ọmọ mi má ṣe bá mi ṣọ̀tá tí ẹ wọ́n ṣe ajá sorí bẹbẹ ajá ráyé ajá rọrùn. àwọn àgùntàn náà rìn lọ́wọ́lọ́wọ́ kọjá lábẹ́ ọ̀nà àdífá fún Ọ̀rúnmìlà nígbà tí bàbá ń sùn tí bàbá ń làlákàlà bí bàbá ṣe ń sùn bàbá ń rí kú bàbá ń sùn bàbá ń rárùn bàbá ń sùn bàbá ń rófò. wọ́n ní Ọ̀rúnmìlà káàkiri mọ́lẹ̀ ẹbọ ni kó ṣe Ọ̀rúnmìlà gbọ́ rírú ẹbọ ó huru ó gbọ́ ìkarahara ẹbọ ó há wọ́n wá ní ìwọ òfò tí ń bẹ nílẹ̀ yìí àti kìlọ̀ fún ọ kó o mọ̀délẹ̀ yìí mọ́ o ṣàwérè pèpè àrùn tí ń bẹ nílẹ̀ yìí a kìlọ̀ fún ọ kó o mọ̀délẹ̀ yìí mọ́ ṣàwérè pèpè ìwọ ikú tí ń bẹ nílẹ̀ yìí a kìlọ̀ fún ọ kó o mọ̀délẹ̀ yìí mọ́ o ṣàwérè pèpè nítorí wọ́n ní bí omi gbígbóná bá ń bínú omi tútù là á gbogbo ìwọ àrùn òfò ikú àdánù tí ń bẹ lára adéṣẹwà ọmọ àjọkẹ́ látòní lọ jáde orí ibú orí túlù inú rírun tí ń bẹ lára adéṣẹwà ọmọ àjọkẹ́ láti òní lọ jáde nítorí wọ́n ní ẹ̀yìn àmù kì í ṣe léègbín kó kó kó báyìí lára ọ̀tá ń le adéṣẹwà ò fárùn mọ́ òun kò fẹ́ òfò mọ́ o kò fẹ́ kú tó yáwọ́. Hmm, ìyá wa ẹ kú ọ̀rọ̀ ọmọ tó bí wọ́n ti ṣe náà láṣẹ yìí o òun rèé o omi gbóná àti tútù ọ̀hún rèé gbogbo ìpèsè tó yẹ ká ṣe láti ṣe síbẹ̀ bẹ́ẹ̀ bá ti wá gbé omi tí ń bẹ nínú òrù ìdélé ẹ fún adéṣẹwà ní díẹ̀ mú bẹ́ẹ̀ kẹ́ ẹ wá da omi tó kù kẹ́ ẹ dà pọ̀ mọ́ omi tí ń bẹ nílé kẹ́ ẹ fi wẹ̀ fún un lágbára aláwòrán bí ọba mi òkè ọba tí ń jẹ́ òun nígbà tí ó sẹ́ni tí ń jẹ́ òun lágbára olódùmarè ọba tí ń fẹ́ ká mọ́ já wa lásìkò tóun ká mọ́ já wa ọba tí ò sẹ́ni tí ń jóun nígbà tí ò bá fẹ́ kẹ́nikẹ́ni ó jóun ẹ̀ẹ́n gbogbo àrùn tí ń bẹ lára rẹ̀ ó dègbé yóò bòdò lọ ni yóò mọ̀ ṣàn. òbí jìyà lórí ọmọ bàbá torí ìbò ni ó yẹ kó mi finá fún níyàmú omi o ẹ akínbó mi ṣọ̀tá ò láyé ọmọ mi má bá mi ṣọ̀tá ṣé wo ló wà báyìí pé ọ̀rọ̀ yá lórí ọmọ ó pọ̀ gan ìjẹ́ ìwọ tiẹ̀ mọ̀ bóyá wọ́n rí ẹ̀gbẹ́ tó tó yẹn nígbà tí wọ́n wà lórí ìdùbúlẹ̀ àìsàn. bọ àǹtí ah, nígbà tí mú mi rí ẹ̀gbin àti ìrọsí lórí mi kí ló wá dé tó ṣe ṣe àdúró ìpè bẹ́ẹ̀ yẹn fún mi àbí mú mi ṣe bí mo fi etí mi gbọ́ báyìí ni èmi àti adẹ̀tún ríra wa. adéṣẹ́wà mi ì ṣépè fún ọkọ mi ṣépè dírẹ́nì nígbà tí ààrẹ ìyá tó mú pa lọ sọ́dọ̀ bàbá yẹn ohun tí bàbá yẹn fún mi ni mò ń lò ó. àbíyamọ ẹ kú ọ̀rọ̀ ọmọ àti ẹdúpẹ́ gbára ọmọ tiẹ̀ ti wá yá. ṣé bàbá o dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé òwe ẹ̀ ní ṣàṣẹ tí o. gbogbo ọpẹ́ tó lódùmarè ọba ni ọba mi àdìgún ní kẹ́ ẹ jẹ́ ká mọ́ fọpẹ́ yìí nítorí pé adùn ṣe bí ohun tó lódùmarè ti lọ́wọ́ sí ni aṣòro ṣe bí ìtọ́ba mi òkè òfẹ́ òun ló parí rẹ̀ ló gbélé wa lọ́wọ́ pé káàrí ṣe bó bá ní amọ́rì ṣe kí ni a fẹ́ ṣe kóòtù wo ló fẹ́ fún lódùmarè ọba sí kò sí ó kàn jẹ́ wípé òòrọ̀ ọmọ tẹ́ ẹ wá torí rẹ̀ ṣe gbogbo wàhálà yìí àkókò òbí ọmọ lásán lásán ni bẹ́ẹ̀ ni wò ó ṣé o rí ọmọ rẹ táwọn yìí bó bá pọn mi ta yóò ṣọ́ọ̀tì bó ṣiṣẹ́ oko kò lè rí kọ́bọ̀ mú délé wò ó oore ti sọnù lára rẹ̀ pátápátá ó ti ṣe nǹkan tí èèmà tó di ọ̀run wá mi. mi ọmọ tèmi ti torí ẹ ṣe wàhálà tí mo ti torí ẹ dààmú káàkiri lẹ́nìgì oníṣúná rẹ fún mi yá. ẹ̀yin arábìnrin ṣe sùúrù fọkàn rẹ balẹ̀ ṣé o mọ̀ yìí pé ilẹ̀kùn ni mí nínú ìgbésí ayé rẹ mo rí lé mo sì tún ròde. bẹ́ẹ̀ni. ṣé o mọ̀ pé a ti sọ fún ọ rí wípé odù tí wà lára bá wálé ayé tó tẹ̀ wáyé odù kó lówó kó lọ́lá kó níyì láwùjọ kó o dẹni ayé ń fẹ́ kó dolókìkí ni ìdí rèé níjọ́sí nígbà tí iṣẹ́ ń da ọkọ rẹ̀ láàmú la ṣe gbé àìsíkì tiẹ̀ la ṣe gbélé ọkọ rẹ̀ lọ́wọ́ pípé kọ́kọ́ rẹ̀ náà kó lè lọ́lá kó dẹni abiyì láwùjọ. ó wá rí Olódùmarè ọba mi àdìgún tó mú un gbogbo tó sì lè ṣe ohun gbogbo nígbà tí ó gbèbí ti ṣe é ṣe dé ó sọ ọkọ rẹ̀ di abẹ̀mí kúkúrú kó fi kú tó yàwó pa. ọkọ rẹ̀ rọrùn àrèmọ́bọ̀ kò dágbére fẹ́nìkankan tó fi lọ ó ti gbé gbogbo iyì àtọ́lá tìyẹ ó ti gbé lọ sọ́run bí bẹ́ẹ̀ kọ́ níṣe ni ìbákan sọ nísìnyí pé nínú ọlá tí ìwọ gbé wáyé odùre tí ìwọ mú wáyé ká fọmọ rẹ ká wẹ orí burúkú ara rẹ kúrò ó ráyé àìrẹ́fọ̀n ọ̀tá lẹ́ẹ̀mejì àmọ́ yìí ò ṣeé ṣe mọ́. bàbá mo dàbí bàbá ìjọ ẹgbà mi kí ni ọ̀nà àbáyọ báyìí. ó rí ọ̀nà àbáyọ tó ń béèrè bó o bá fẹ́ kí ọmọ rẹ dẹni abiyì láwùjọ a jẹ́ wípé o ò fi kàndínkàn ní o. fi kàndínkàn. bẹ́ẹ̀ ni o fi kàndínkàn o mọ̀ pé bí a bá gba nǹkan dúdú lọ́wọ́ ọmọ yìí ké a fi pupa tán jẹ ni. bàbá ṣé kò wá ní mẹ́mi lọ báyìí. Ah, rárá o eléyìí ò lẹ́mí lọ o pínrín kò la èmi lọ rárá. èmi náà kọ́ torí ọmọ mi. tó bá ti ní kò ní mẹ́mi lọ. torí ọmọ mi kò ṣe ní sáré ká ọmọ ní ìsinsin kò ní sí. àbíàmọ ayé ká tẹ́wọ́ àdúrà o. ẹ mi ń bí lálẹ́ o. bí ọmọ bá jìnnà o ẹ kọ́ máa fi wá ṣàwátì o. ẹ ṣeun. bàbá sáfù mi ò wé eré awo ayé ló díbà fún ayé ọmọ ògbólú ayé pẹ̀rẹ̀pẹ̀ awo àtàn ló díbà fún àtàn ọmọ ògbólú ìjàpọ̀lẹ̀ òréré la ó mọ̀ wò ẹ ò láyé rí ibi tí ń bẹ lọ́nà ẹ̀yà fọ́mọ awo ikú paramọ́ àrùn paradà àrùn tí ń bẹ lọ́nà ẹ̀yà fọ́mọ awo ikú paramọ́ àrùn paradà gbogbo ọ̀nà yà gbogbo ibi tí bá ń bẹ lọ́nà ẹ̀yà fọ́mọ awo adéṣẹwà wọ́n ní adébíyẹyì mọ́kọ́ àgbà ọ̀lẹ́ni o bá a bá débi iṣẹ́ ṣíṣe là á ṣe o tó ẹ̀yin tó láyé ìpèsè yín la gbé wáyé o àṣeyìrí àdánù òfò orí ibú ẹ afẹ́ kó bá odò tí ń ṣàn lọ kó dohun ìgbàgbé lára adéṣẹwà látòní lọ ẹ jẹ́ kó bẹ́gbẹ́ pé o ẹ jẹ́ kó bágbà mú o ẹ wọ́n ní ìgbà ẹkẹ́ni fọwọ́tilé ìgbà aláàmù ní fọwọ́tẹ̀bá ògiri ìgbà èèyàn ní fọwọ́tì ọba lẹ́yìn ọ̀gẹ́gẹ́ ọ̀gẹ́gẹ́ bákèrè tí ń wọ́tọ̀ ọmọ ẹ̀ lẹ́yìn ọ̀gẹ́gẹ́ ẹ̀yin ìyá mi òṣèré ọmọ nígà ìpèsè yín la gbé wáyé o ẹ jẹ́ kẹbọ òfin kẹbọ ó dà kó dòde ọ̀run ẹ afẹ́fì kan dé kan báyìí ni o gbogbo nkíhun tó bá wù yín kẹ ẹ gbà lára àjọkẹ́ ẹ ká fi rọ́pò tàdéṣe wa o àmọ́ gbogbo yòówù tẹ ẹ bá lè gbà ẹ mọ̀jọ́ la tẹ̀mí lọ o ẹ òtété òní ni kọ́nàkọ́nà kọ́nà wọn ẹ jẹ́ kí apá gbébi tápá gbé o kẹsẹ̀ gbébi tẹ́sẹ̀ wà ẹ gba gbogbo ohun tó bá wù yín kẹ ẹ fìkan rà kan kẹ ẹ fìkan dé kan àmọ́ wọn ò fẹ́ kó la tẹ̀mí àti fẹ́ fi kọ́ndé kan báyìí o kẹ́ ẹ wá gbà ní kíá ó yá gbé sílẹ̀. ṣé wà sípidire ni nígbà tí ara ẹ̀ yá tán mo padà lọ sọ́dọ̀ bàbá yẹn bàbá yẹn fi yé mi pé nǹkan tóun fún mi yìí o tí má ṣe ń ṣe ìpè fún ẹ tó bẹ́ẹ̀ làdúrà ẹ ṣe máa máa gbà ẹ ṣe pé díré mi mi lè ṣépè fún ọkọ mi mi ì ṣépè fún ẹ nítorí tiẹ òun ni mo ṣe di olójú kan tí mo dà yìí mọ́tọ́láni torí ọmọ òun lọ́gẹ́dẹ́ ṣe sọ ẹ̀mí ẹ̀nu ó ní ṣe wá ẹ wò màmá ẹ̀yin sunkún mọ́. ẹ má sọ̀rọ̀ mọ́ torí pé ẹ̀yìn ìdùnnú máa ń mú ẹkún àsùnwòn àwọn àlè rẹ̀ ṣé ó ti lè mú ẹ̀dùn tó lọ bẹ́ẹ̀ ni bàbá torí tẹ bá ń ronú báyìí ẹ lè lọ ṣòro sọ ẹ jọ ṣòtìyẹ yẹn ó ti tó kò dé sẹ́ni tó máa gbọ́ ti adéṣẹwà náà tó máa dá lẹ́bi èpè tẹ iṣẹ́ yẹn ló bà lẹ́rù ẹ jọ. mọ mi ìjọ mi ò mọ̀ pé yìí lè gbáyé lọ́wọ́ fún mi tí mò ń jẹ mi ò mọ̀ pé ọlá omi yín lẹ́jà mi fi ń mi ẹjọ́ nítorí ọlọ́run ẹ̀ dáríjì mi mo wá ń ṣe ìlérí fún yín lẹ́nu wípé ìyá yìí ti dópin ẹ̀gbọ́n mọ́ mi ẹ̀ máa bí àgbàmọ ayé ká tẹwà dúbra o bíṣọ ọmọ bá jìnnà o ẹ wọn máa fi wá ṣàwátì o má má sá fún mi o ẹ ọmọ mi kí ló dé lọ́hùn mi ayé yìí kì í dẹ̀ ni mo ṣe mo bí púpọ̀ ọ̀hẹ́ ẹ tó fẹ́ máa máa máa fi lámì lójú yé kí ló dé lọ́hùn ẹ̀ inú ayé pé gbà ó òbí ń jìyà lórí ọmọ bàbá torí igi ibodè ó yẹ kó lè finá fún níyà omi o a kì í gbómi ṣọ̀tá o láyé ọmọ mi má ṣe bá mi ṣọ̀tá tí ẹ mo kú ń ṣe òbí ń jìyà lóbi ọmọ bàbá torí igi gbòdì ó yẹ kó lè finá fún níyà omi o a kì ṣọ̀tá o láyé ọmọ mi má ṣe bá mi ṣọ̀tá tí ẹ mọ̀ kú ń ṣe. ọmọ mi torí ọmọ mi ni mọ̀débí tó jẹ́ gíndé o má bẹ́ẹ̀ dókòrò kò tó mọ bàwẹ̀ ẹ bàwẹ̀ torí ọmọ náà ni mọ̀débí omi gbóná omi jùjù omi tí yàn lálù lálù mo sáré dúdú o torí ọmọbìnrin ni.